Onítẹ̀línú Kristi rán dún ẹ̀kọ́. Jésù ènìyàn náà, ènìyàn náà, àyíká nínú èyí tí àbí Jésù jẹ́ àwùjọ ní pípàdé, ènìyàn tí ó ka ara wọn ga jù sí gbogbo ènìyàn mìíràn. Wọ́n gba ìgbéraga ńlá ni ó jẹ́ ọmọ Abrahamu, ènìyàn tí ó yàn. Abrahamu ni baba wa. Johanu, wọ́n ní ìkórìíra títóbi jùlọ ti àwọn ará Samarians. Bí wọ́n ti kọ́ wọn jẹ́ ìdajì ènìyàn. Àwọn Júù tí ó ti kọ́sẹ̀ òfin Mose lákòókò àkókò ìgbèkùn Babiloni. Ìríra wọn jẹ́ ńlá tí wọn yóò jáde kúrò ní ọ̀nà wọn láti pa ipa ẹ̀ṣẹ̀ ní ilẹ̀ àwọn ará Samaria. Àwọn oníwàrà Romu kò yàtọ̀ sí àti èyíkéyìí. Júù èyíkéyìí tí ó ní ìbátan pẹ̀lú àwọn onítùmọ̀ wọ̀nyẹn jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹ̀ṣẹ̀ wo Mateo, agbowóde, àwọn Júù tún jẹ́ òṣìṣẹ́ sí ìwọ̀n tí ó ga jùlọ, láti lè jẹ́ láti jalè, àwọn eléré Ọlọ́run tí wọ́n gbàgbọ́ pé wọ́n gbọdọ̀ mú lẹ́tà tí òfin kò jẹ́ dandan fún àpẹẹrẹ, Mose béèrè wọn fún ìdámẹ́wàá kí ó fún ìdámẹ́wàá, láti rí dájú pé wọ́n fi kẹwa, ṣùgbọ́n wọ́n ka àwọn irúgbìn ewéko láti fún ìdámẹ́ àti ìdámẹ́wọ̀ nìkan. Rómè béèrè fún àwọn Júù láti gbé ọmọ kò lọ sí ọwọ́ òdì, rántí Jésù ṣàlàyé pé bí ẹnìkan bá fi agbára mú ọ láti lọ máìlì kan, lọ pẹ̀lú rẹ̀ méjì. Mateo, sínú àṣà yìí wá fún ẹni tí òróró Mẹ́sáyà náà, Kristi. Àwọn Júù gbà pé nígbà tí Mẹ́sáyà wá, yóò mú ìjọba ti ilẹ̀ ayé padà sí ọkàn Ọlọ́run pé olùgbàlà wọn yóò jẹ́ ọba àwọn Júù àti ìjọba gẹ́gẹ́ bí Dáfídì. Jésù sọ̀rọ̀ àgbéraga tí ó kọjú àti àwọn Fárísì, àwọn olódodo, àwọn olùdarí ẹ̀sìn ti àwọn Júù. Ní ayẹyẹ kan tí Jésù sọ pé ó ní àwọn àgùntàn ní àwọn olódodo, àwọn olùdarí ẹ̀sìn ti àwọn Júù. Ní John, ní Tùsáláyé, èmi ní olùṣọ́ àgùntàn tí ó dára. Mo mọ àwọn àgùntàn mi, àwọn tí ó yàn láti jẹ́ tirẹ̀. Àwọn ọmọ ẹ̀yìn àti àwọn àgùntàn mi mọ̀ mi gẹ́gẹ́ bí Bàbá ti mọ̀ mi, àti pé mo mọ̀ bá, àti pé mo mọ̀ bá, àti pé mo mọ̀ bá, àti pé mo mọ̀ bàbá, àti pé mo mọ̀ bá sílẹ̀ sí ìgbésí ayé mi fún àwọn àgùntàn. Mo ní àwọn àgùntàn yìí, mo gbọdọ̀ mú wá wọn pẹ̀lú. Bẹ́ẹ̀ ni yóò gbọ́ ohùn mi, àgbò kan yóò sì di agbo ẹran kan àti olùṣọ́ àgùntàn kan. Johanu, bẹ́ẹ̀ ni yóò gbọ́ ohùn mi, àgbò kan yóò sì di agbo ẹran kan àti olùṣọ́ àgùntàn kan. Johanu, Olúwa Ọlọ́run, ẹni tí ó gbọ́ àwọn ìfún ti Israẹli, sọ pé, èmi ó kọ àwọn ẹlòmíràn àti àwọn tí wọ́n ń tanná, wọ́n tí kò pé àsọtẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ń ṣe òtínú di àsọtẹ́lẹ̀ nípa àwọn ará Samaria ṣins àti pápá àwọn kèfèrí-kèfèrí pẹ̀lú ìhùwàsí tí ga jùlọ lé àwọn ènìyàn Júù àti àwọn aṣáájú wọn tí ó ṣe ìlòye tàbí pàápàá ní òfìrí ti ohun tí Jesu kọ̀. N kò díẹ̀ nínú wọn títí ó ga jùlọ borí pàápàá láàrín àwọn ọmọ-ẹ̀yìn tó súnmọ́jú. Johanu àti àwọn ọmọ-ẹ̀yìn mìíràn kò lè ṣe rò pé ó ṣe ṣe tí Jesu níní àwọn ọmọ-ẹ̀yìn mìíràn ní ìkẹrẹ̀. Títún tó sọ pé, mo rí ọkùnrin kan, ìwà àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ̀, àti pé a gbìyànjú láti dá dúró òun, nítorí pé kì í ṣe ọ̀kan nínú wa. Má dà dúró. Jesu kò lòdì sí òní fún ọ. Lúkù, Lúkù, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tí ó ṣe àwọn nínú orúkọ Jésù ní fún, nítorí Jésù ṣàlàyé ní Mátẹ̀ù. Lé ọjọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ yóò wí fún mi pé, Olúwa báyìí, a kò sọ àsọtẹ́lẹ̀ ní orúkọ rẹ̀, wọ́n sì lé àwọn ẹ̀mí èṣù jáde lé orúkọ rẹ̀, kí ó sì ṣe ọlọ́pọ̀ ṣiṣẹ́ agbára ní orúkọ rẹ̀. Nígbà náà ni kí èmi kí ó kéde fún wọn pé, èmi kò mọ̀ ọ́, lọ kúrò lọ́dọ̀ mi, ẹ̀yin tí ó jẹ́ ibi. Mo pé iṣẹ́ ìránṣẹ́ rẹ ní láti jẹ́ ọrẹ fún àwọn ará Gíríkì, àwọn ará ìlú Pem, àti àwọn ará Samari, àti àwọn ará Samaria. Jésù gbàdúrà, wọ́n ti fi ó hàn fún àwọn ẹni tí ó fún mi kúrò ní ààyè, ó ti lè gbàdúrà fún wọn, nítorí tí wọ́n ti gbà wọ́n gbọ́ ẹbọ, wọ́n ti gbà wọ́n lọ́wọ́ mi. Òtítọ́ ni àjọ, ṣe mímọ́ nípasẹ̀ òtítọ́, òtítọ́ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ rẹ̀. Àdúrà mi kì í ṣe fún wọn nìkan. Mo gbàdúrà pẹ̀lú àwọn tí yóò gbàgbọ́ nínú mi nípasẹ̀ ìfiránṣẹ́ wọn, pé gbogbo wọn lè jẹ́ ọ̀kan, Bàbá gẹ́gẹ́ bí ìwọ ti wà nínú rẹ̀. Jẹ́ kí wọ́n tún wà nínú wa tó pé àgbáyé lè gbàgbọ́ pé ó ti rán mi. Mo ti fún wọn ní ògo tí ó fún mi, pé wọ́n lè jẹ́ ọ̀kan bí a ti wà ọ̀kan, mo nínú wọn àti ìwọ nínú mi. Ṣe wọ́n wà láti parí ìṣọ̀kan láti jẹ́ kí àgbáyé mọ̀ pé ó rán mi tí ó fẹ́ràn wọn pàápàá bí ó ti fẹ́ mi. A Jésù sínú àṣà tí ó ga àti ìkórìíra tí gbogbo ènìyàn kì í ṣe ẹ̀sìn àti èrè ìjẹ wọn. Tif Jésù gẹ́gẹ́ ti Dáfídì wá láti mú Ísírẹ́lì padà wá sí agbára ayé kan. Tif F. Àwòyé láti pèsè ọ̀nà pé gbogbo ènìyàn Júù, àwọn ará Samaria àti gbajúmọ̀ lè jẹ́ lájà sí Ọlọ́run. Tif Àwọn kan tí ó ṣe ìfẹ́ Ọlọ́run nìkan yóò wọ ọ̀run. Tif Jésù gbàdúrà fún àwọn tí ó gbàgbọ́ nínú rẹ̀ tí ó gbajúmọ̀ lè jẹ́ lájà sí àwọn Kristian àkókò. Ní àtẹ̀lé pé wọ́n ní agbára wọn nílò. Lójoojúmọ́ tí wọ́n tẹ̀síwájú láti pàdé papọ̀ nínú àwọn àgbàlá tẹ́ḿpìlì, wọ́n fọ àkàrà ní ilé wọn àti jẹun papọ̀ ẹ̀fín ṣe, pẹ̀lú inú dídùn àti òdodo lé ọkàn, ti yín Ọlọ́run àti ìgbàdúró gbogbo ènìyàn. Iṣẹ́, ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo, ní ọ̀nà yìí, nígbà gbogbo, fún ní ìgbà díẹ̀, bóyá láàárín àwọn ọ̀sẹ̀ tàbí àwọn oṣù, ìṣọ̀kan bẹ̀rẹ̀ sí í parẹ́, bí àwọn ọ̀pọ̀ Kristian Kristiẹni, àwọn Júù tí a fojú kọ, wọ́n lè ti jẹ́ àwọn Júù, ṣùgbọ́n kì í ṣe láti Júdà, kì í ṣe àwọn Júù tí ó wà mọ́ àwọn jèrè sí àwọn ju Ibroki nítorí àwọn pọ̀ wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ èso ọ̀sánà ní pínpín lójúmọ́. Àwọn apọ́stélì ìṣọ̀kan láàrín àwọn ènìyàn tí àwọn ìyádókò ni ó nira láti ṣàṣeyọrí àti ṣètọ́jú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ láti fẹ́ láti darapọ̀ mọ́ àwọn mìíràn nígbà tí ohun kan wà ní ìwòpọ̀ fún ìgbàgbọ́ ti ìṣèlú tàbí ìgbàgbọ́ ti ẹ̀sìn tàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí ipò ní àwùjọ. Nígbà tí ìpínwọ̀ àwọn arákùnrin mi díẹ̀ nínú àwọn ọmọ ẹgbẹ́ ti ìdílé Klo ti jẹ́ kí ó hàn fún mi pé ohun tí mo túmọ̀ sí èyí ní ti Apọlọsi ní òtítọ́ pé olùkọ́ni pín fún orúkọ Paulu ìwà àṣẹ baptisimi, ìwọ Kọ́ríńtì, ìṣọ̀kan fún àwọn tí ó wà nínú Kristi, gbọdọ̀ wà dá lórí Kristi, ikú rẹ̀, ìsìnkú rẹ̀, ìṣọ̀kan kò lè wáyé lórí àwọn ìtumọ̀, àwọn ìbéèrè, lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹ̀lé Pentikọọsi gbogbo àwọn dá lórí Kristi, ikú rẹ̀, ìsìnkú rẹ̀, ìṣọ̀kan àti ó jẹ́ ti ọkàn àti nínú àdúrà. Lẹ́yìn àkókò kan tí ìgbà tí àwọn Júù, ẹbẹ̀rù ẹbẹ̀rù, ní pàtàkì àwọn ọ̀pọ̀ náà, pẹ̀lú ọwọ́ tí ó kéré, tí ìfisọ̀, àwọn Kristian kọrin ní àpín, nígbà tí ìdojúkọ, wọ́n bá lọ kúrò lọ́dọ̀ Kristi, sí Olúwa sí Olúwa ènìyàn, tí ó kọ́ wọn, tí ìfisìn ní ìfẹ́ àti àjíǹde rẹ̀, tí ìfẹ́ kọ́, ìṣọ̀kan pẹ̀lú àwọn ìyàtọ̀ ti ìtumọ̀ lọ padà sí ad kí ó sì rọ fani ìkọ́ni tí ó ní ìrírí ó bẹ̀rẹ̀ oṣù ìkẹ́kọ̀ọ́ bíbélì ju àwọn ọmọ ilé ìwé tí ó ní ìrètí ṣe àfihàn jùlọ tí ó dára jùlọ tí ó kan tí ó kíláàsì náà wọ́n ti gbogbo rin ti ìgbésí ayé sẹ́yìnkẹ́yì nínú àwọn wọ̀nyí ni yóò kúrò kúrò nínú ìkẹ́kọ̀ọ́ láti mọ Ọlọ́run àti ìfẹ́ rẹ̀ bí olùkọ́ wọn tí ó mọ ìfiránṣẹ́ ìrere láti kó iṣẹ́ kan gbọ́dọ̀ mú fún Ọlọ́run láti fi wọ́n sínú Kristi àti ilẹ̀ ìjọsìn rẹ̀ ní ìparí ìwádìí náà gbogbo wọn fi gbogbo wọn fún ara wọn sí Kristi àti pé àfikún sí ara rẹ̀ ṣé wọ́n wà ní ìdàpọ̀ pẹ̀lú Kristi kọ̀ọ̀kan mìíràn àti àwọn Kristẹni mìíràn. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn ọdún díẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ ilẹ̀ ìwé tí ó fẹ́ láti túmọ̀ ìdàpọ̀ náà, ó ti ní ìrírí lákòókò oṣù mẹ́fà tí ìwádìí àti ètò àtúnṣe. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀, àpéjọ, ọ̀kan ti kú, àti pé mìíràn ti fi sí ikú, nípasẹ̀ àwọn aláṣẹ Rómù, ọ̀rọ̀ ti ìdàpọ̀ wá, nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn òye ti àwòrán wọ̀nyí. Ẹnìkan ti padà sí ìgbésí ayé rẹ̀, títẹ̀lé ọkàn ròyìn, ó ti kọ́ arákùnrin rẹ̀ tí ó jẹ́ alábò púpọ̀. Wọn kò rò pé ó lè da omi sí orí rẹ̀, pé kí ó da omi sí pé ó pé. Méjì ti wá sí ìparí, tí ó gbọdọ̀ jí àwọn ọmọ mímọ́ Mímọ́ ni a gbọdọ̀ jí dìde sí Ọlọ́run nígbà tí ń gbàdúrà, ọkàn tí ó kọ ọkọ rẹ̀, bí ó torí pé ìṣeṣe ti inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ àwọn àpéjọ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àpéjọ mú oúnjẹ Olúwa ní ọ̀sẹ̀ ní àfikún, gbogbo wọn tún gbẹ́kẹ̀lé nínú Kristi àti nínú ìdàpọ̀ wọn pẹ̀lú ara wọn ní èyíkéyìí, àwọn iṣẹ́ wọn dá lórí àwọn ìtumọ̀ ti ara ẹni bẹ́ẹ̀ lórí àwọn mìíràn nínú ara Kristi, tàbí ní wọ́n jẹ́ ìyàtọ̀ ti ẹ̀kọ́. Báwo ni irú ẹgbẹ́ onírúurú lè wà ní United? Ìṣọ̀kan lè ṣe ṣàṣeyọrí lórí àwọn òtítọ́, ṣùgbọ́n kì í ṣe àwọn ẹ̀kọ́ ti àwọn èrò kan tàbí àwọn ìtumọ̀ nípa ìdísọ́nà, ìtọ́sọ́nà náà ní àtìlẹ́yìn àwọn òdodo jẹ́ àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀. Àwọn ẹ̀kọ́ ní ìtumọ̀ nípa òye nínú ìgbìyànjú ènìyàn láti ní òye àwọn ẹ̀kọ́ ti Bíbélì, ó ṣe ìtumọ̀ ìtumọ̀ kan tí ó dá ìtumọ̀ dúró lórí agbára ọgbọ́n, ìmọ̀ àti ìbáraẹnisọ̀rọ̀. Paulu kìlọ̀ fún àwọn àgbà Efesu, gbé àwọn flọ́kmen tí ń ṣọ́ sí àwọn ìjìji, àwọn onídàájọ́, àwọn ọkùnrin ní ìlódìsí sí àwọn ìtọ́nisọ́nà tí ó ní àtìlẹ́yìn, pinnu lórí ìparun, agbo ẹran, láàrín súnmọ́súnmọ́, agbègbè àwọn onígbàgbọ́, yóò bẹ̀rẹ̀ láti fa àwọn ènìyàn di ènìyàn fún ara wọn, kì í ṣe Kristi, àti ara àwọn onígbàgbọ́, yóò bẹ̀rẹ̀ láti fa àwọn ènìyàn di ènìyàn fún ara rẹ̀. Paulu Paulu tún pàṣẹ títí tu ẹ̀tàn ní pàtàkì àwọn tí ó kọlù àwọn arákùnrin, wọ́n gbọdọ̀ dákẹ́ nítorí wọ́n ti wà ní àwọn ìdílé gbogbo àwọn ìdílé nípa ìkọ́ni fún eré ìtìjú, ohun tí wọ́n kọ̀yé kí ó ń kọ́ni, Títù, nínú wọn pọ́nrán ti àwọn wọ̀nyí, ìfẹ́, àti ọ̀wọ̀, àti olùkọ́ni fún ìṣẹ̀ńlọ àwọn orílẹ̀-èdè wọn, wọ́n ti ṣe ìtumọ̀ àwọn orílẹ̀-èdè wọn ti ṣe ìtumọ̀ àwọn ìtumọ̀ rẹ̀ pé, Pétérù, àwọn Kristian kọrin ní àpín, nígbà tí ìdojúkọ wọn bá lọ kúrò lọ́dọ̀ Kristi, sí Olúwa sí Olúwa ènìyàn, tí ó kọ wọn, tif ìṣọ̀kan wà nínú Kristi, ìsìn ní ìfẹ́ àti àjíǹde rẹ̀, tif ẹ̀kọ́, àwọn ọ̀nà tí a lọ nínú ìwé mímọ́ ìtumọ̀ àwọn òdodo bíi ikú, ìsìnkú àti àjíǹde nígbà ní ìmúrasílẹ̀. Ṣùgbọ́n àwọn Krístíánì nílò láti mọ̀ dáradára nípa ìgbàgbọ́, àwọn iṣẹ́ àti ìlànà. Àwọn atẹ́lẹ̀ ní àwọn ọ̀nà kan tí àlọ, àlàyé kan, àṣẹ kan, èyíkéyìí ìgbésẹ̀ tí ó ṣàlàyé gbogbo àwọn iṣẹ́ mìíràn ìpalọ́lọ́ nígbà tí Bíbélì bá dẹ̀ wà lórí iṣẹ́ kan. Nítorí náà, ó gbà wá láàyè láti ṣe gbogbo ìrònú àti àwọn ìtumọ̀ àti àwọn ìmọ̀ràn àti àwọn ìfẹ̀yìntì èyí tí ó yàtọ̀ nípasẹ̀ ìmọ̀ ẹnìkan àti àwọn agbára ọgbọ́n. Nítorí náà, àwọn ìmọ̀ràn oríṣiríṣi lè wà láàárín láàrin àwọn tí nínú Kristi, pàápàá láàrin ìjọ kan náà. Síbẹ̀síbẹ̀, kò sí ìpinnu ẹnìkan, kò gbọdọ̀ fi agbára mú lórí òmíràn. Mo gbọdọ̀ wá àwọn ìtumọ̀ ìkọ̀kọ̀ rẹ̀, pàtàkì ìdújẹ, èrò ọkàn nílò ìdájọ́, àlùyé pàtàkì tí ó mú ìtumọ̀ ìtumọ̀ kan tí a tàbí ìlànà dédé sí àṣẹ ti Kristi àti nílò àwọn Kristiani gbogbo àti ní gbogbo àwọn ìbéèrè náà. Lẹ́yìn náà di ẹni tí ó fún ní àṣẹ láti pinnu fún àwọn mìíràn kí ni ó jẹ́ ìmọ̀ràn. Influence, invitation jẹ́ ìpinnu túmọ̀ ti ara ẹni nípa ẹ̀kọ́, kì í ṣe àṣẹ kan. Ìmúrasì, àwọn ìlànà tàbí àwọn iṣẹ́ kò ṣe àlàyé kẹyẹ tàbí lẹ́ àgbéléwò nípasẹ̀ ọ̀rọ̀ Bíbélì tí wà ní àká láti ọ̀dà nínú ìpànìyàn ti díẹ̀ nínú àṣẹ tí ó hàn. Àpẹẹrẹ àwọn àpẹẹrẹ nínú Bíbélì ṣàfihàn àwọn iṣẹ́ tí ẹnìkọ̀ọ̀kan tàbí àpéjọ ti àwọn Krístẹ́nì gbogbogbò ní ìgboyà sí kan wá kúkú ju iṣẹ́ ayé ibo lọ. Díẹ̀ nínú àwọn àpẹẹrẹ jẹ́ ìlòdì sí ìkọ́ni tí ó ní àbójútó pàtó. Àwọn Krístẹ́nì yẹ kí ó lọ ìlànà àtẹ̀lé láti ṣe ìtumọ̀ àwọn mímọ́ tí kò fi ìjà lórí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ mìíràn, ìlànà tàbí àdáṣe tí ó jọmọ́ rẹ̀ ti yọ kúrò. Fún àpẹẹrẹ, Ọlọ́run pláyé irú igi láti lọ nínú ìkọ́lé ọkọ. Nítorí náà, gbogbo igi mìíràn ṣe ìrònú àti àwọn àṣàyàn tí ó ní ìtọ́jú wá. Fún àpẹẹrẹ, Paulu lẹ́yàn láti wà nínú ìbánipakọ̀ ọkọ. Bíbélì dákẹ́, lẹ́yìn náà ṣe ìrònú àti àánú. Ó yàn láti ta dípè palẹ̀ àwọn àpẹẹrẹ láti pinnu bóyá wọ́n gbà pẹ̀lú tàbí ṣàlàyé nǹkan pàtó kan. Èyí tí ó bá ṣe, kì í ṣe àpẹẹrẹ tí ó gbọdọ̀ tẹ̀lé. Ṣùgbọ́n àṣẹ náà yìí tí kò bá ṣe ìbátan sí tàbí ṣàlàyé àṣẹ kan, àwọn ẹnì kọ̀ọ̀kan tàbí àwọn ìjọ lò fún àtẹ̀lé àpẹẹrẹ. Fún àpẹẹrẹ, ṣàgbépin lórí àdúgbò Solomoni. Ẹ̀, àwọn Kristiani kò gbọdọ̀ kọlu àwọn ẹni túmọ̀ wọn. Àwọn ìbéèrè nípa ìdàpọ̀ kíláàsì ti. Fún àpẹẹrẹ, àbẹ̀wò ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì. Nígbà tí àwọn King James sọ pé ó túmọ̀ sí ìtumọ̀ ọ̀rọ̀ túmọ̀ sí ẹnìkan láti pinnu bóyá wọ́n nílò. Ti nítorí náà, ṣọ́ra tí àwọn àìní wọn kì í ṣe ìtumọ̀ ìtumọ̀ ni ti níní ẹnìkan lórí oúnjẹ àti ìdàpọ̀. Ìparí tí nǹkan bá ṣàlàyé. Lẹ́yìn náà gbogbo àwọn Kristiani níbi gbogbo, ní gbogbo àwọn àkókò àti ní àwọn àṣà àti àwọn àwùjọ gbọdọ̀ wà ní ìbámu. Ọlọ́run ti sọ, ènìyàn gbọdọ̀ gbọ́ràn tí nǹkan kò tẹ́ sínú àwọn mìíràn àwọn ìbèrè lẹ́sẹ̀kẹsẹ̀ àtẹ̀lé pentikọ́sì gbogbo àwọn kírísítánì ni ó jẹ́ ti ọ̀kan àti ọ̀kan ní ìṣọ̀kan nínú kristi tí ìfẹ́ kírísítánì wọ́n hàn ní ìdàpọ̀ pínpín pẹ̀lú àwọn aláìní náà jẹun papọ̀ àti nínú àdúrà tí lẹ́yìn àkọ́kọ́ kan tí ìgbà tí àwọn ju ebèrò ebèrò ní pàtàkì àwọn ọ̀pọ̀ náà pẹ̀lú ọwọ́ tí ó kéré tí àwọn kírísítàn kọrin ní apin nígbà tí ìdojúkọ wọn bá lọ kúrò lọ́dọ̀ kristi sí olúwa sí olúwa sí olúwa ènìyàn tí ó kọ wọn àwọn ìwé ìhìnrere mẹ́rin mateo mákù lukù àti john gbogbo májẹ̀mú titun kòkó bíbélì méjèèjì àtijọ́ àti àwọn aṣáájú tuntun. Ìhìnrere ní ìhìnrere tí Ọlọ́run wá sí ilẹ̀ ní ara kan náà bí ti ènìyàn pèsè ìgbé ayé àìṣedéédé rẹ̀ bí irúbọ kan tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún Baba fún ìdáríjì ti àwọn ẹ̀ṣẹ̀ ènìyàn. Nítorí náà, ìhìnrere jẹ́ àti pé ó jẹ́ èmi Jésù, ikú àjíǹde àti ẹbọ tí ó jẹ́ òtítọ́, òtítọ́ ìtàn àkọlé. Ìtàn ẹ̀rí náà, ìhìnrere jẹ́ àti pé ó jẹ́ ikú àjíǹde àti ẹbọ tí ó jẹ́ òtítọ́, òtítọ́ ìtàn ìmúkúrò ẹ̀ṣẹ̀ ti àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́wọ́, Ẹ̀mí Mímọ́ àti ìyè àìnípẹ̀kun. Ìhìnrere lẹ́yìn náà ni ìhìnrere ti Jesu nírètí pé àwọn apọ́sítélì rẹ̀ láti kọ́ nígbà tí ó sọ fún wọn, “Lọ bá gbogbo ayé, ó wàásù ìhìn ìkẹyìn wọn, ìhìnrere.” Marku, ó jẹ́ ohun tí Paulu wàásù, nígbà tí ó wàásù pé Kristi mọ̀ pé Kọ́ríńtì, ilé ìjọsìn tí ìṣètò lórí ilẹ̀ ayé jẹ́ pàtàkì, ìmọ̀ Mósè àti òfin pàtàkì, ní gbogbo àwọn tí wọ́n jẹ́wọ́ ìgbàgbọ́ nínú Kristi àti ìgbọ́rọ̀ sí ìgbọ́ràn sí rẹ̀, ní ohun gbogbo nípa ìrònúpìwàdà ti ìyìnrere. Àwọn Kristian ti gbogbo ìran nípasẹ̀ ìkọ̀ gbogbo nígbà gbogbo dàgbà àti ògbó nínú àwọn ọ̀rọ̀ tí yóò jẹ́ òye díẹ̀ nínú àwọn ìtumọ̀ ti ìṣáájú àti ìgbàgbọ́ wọn tí kò tẹ̀lé, àwọn ẹ̀kọ́, àwọn ìbéèrè, àwọn jigmas, àti àwọn ìtumọ̀ pé gbogbo àwọn ìtumọ̀ ní ìkùukù, ìsìnkú, àti àjíǹde, kì í ṣe àjíǹde, àti àwọn ẹ̀kọ́, àwọn ìbéèrè, ìrẹ̀jà, Jésù Jésù àwọn ẹ̀kọ́ àwọn apọ́stẹ́lì bí, àwọn àṣetara àti àwọn ìlérí a kú, a sin, ó jíǹde kúrò nínú ikú, ìgbàgbọ́, ìrònúpìwàdà, àti ìgbọ́rọ̀ sí ìgbọràn sí ìyìnrere-gba Ọlọ́run láàyè láti fi ọkàn sínú Kristi, tí ilé ìjọsìn ti ìṣètò lórí earth jẹ́ ẹ̀yà ara, ara ènìyàn, kì í ṣe ẹ̀yà agbárí tàbí ilé, tí ìfẹ́ ti Ọlọ́run Ọlọ́run tí ó yọrí sí àwọn òfin ìṣáájú wọn, àwọn èrò, àwọn ìtumọ̀ àti àìṣedéédéé ti ẹ̀kọ́, àwọn ẹ̀kọ́ àti àwọn ẹ̀kọ́. Paulu sọ nínú Tímótì, kọ́ àwọn nǹkan wọ̀nyí. Tí ẹnikẹ́ni bá kọ́ ẹ̀kọ́ tí ó yàtọ̀ kan, ìkíni tí ó ní àdéhùn pẹ̀lú ìwà bí kíkún, ó fi ara rẹ̀ múrùn pẹ̀lú píróra àti lóye ohunkóhun. Nítorí náà, àwọn apọ́stélì kéde àwọn ère ìgbàlà àti bí ó ṣe lè dàgbà sínú ipasẹ̀ àwọn ìgbésí ayé rúbọ. Aonek ṣàlàyé bí àwọn Kristẹni ṣe yẹ kí ó gbé ìtẹ́wọ́gbà fún kún, ọ̀rọ̀ tí ó dùn ìkì tí ó yọrí sí ìwà bí àtàgbàdẹ, ọ̀làtàtàdẹ, mú ìdúróṣinṣin sí ìgbẹ́kẹ̀lé, ìyẹn ti Kristi gẹ́gẹ́ bí ó ti kúnmọ́ kí ó lè gba àwọn mìíràn níyànjú. Àǹfààní láti fún ìtìná ní ìyànjú nípasẹ̀ àwọn tí ìfiránṣẹ́ Ọlọ́run àti àwọn tí ó takò títú gbèdé. Kí ohun tí ó wà ní ìbámu pẹ̀lú ẹ̀k ohun Paul lẹ́yìn náà ṣàfihàn ohun títí gbèdé. Kìíní ẹ̀k àwọn àgbààgbà láti jẹ tébúrẹ́tẹ̀ tí a fiyèsí dáradára tí ó yẹ fún kú tí ó jẹ́ lá lánù díẹ̀ sí ó dùn nínú ìgbà àti ìfẹ́ ìdúróṣinṣin ìdánilójú to God ti ẹ̀fẹ́ ìdúróṣinṣin ìdánilójú to àwọn obìnrin tètè lò. Rárá tí wọ́n gbé tí ó ṣáájú ní ìhùwàsí, má ṣe jẹ́ kí ó jẹ́ àwọn ẹ̀gàn aláìsàn, sì jáfẹ́ sódì sí ti wáìnì pò áàgì sí ti wáìnì pò ohun tí ó dára torí àwọn náà kígbe wí ti fẹ́ràn àwọn kùnún àti àwọn ohun wọn jẹ́ àbẹ́là ìfikún fún kùnún ó dira fún kùnún má sẹ́mi àwọn ohun tí ó kẹ́ ìwúrí fún àwọn dúkọ́ jẹ́ yóò tẹ́tà tó lórí láti nínú láti lórí kọ́ ti pẹ́ tututi jẹ́ kí gbogbo àwọn tí ó wà lábẹ́ àjàrà ara wọn bí ó ti jẹ́ kí ó jẹ́ aláìran àti ẹ̀ arákùnrin pé ó, ǹjẹ́ arákùnrin ilẹ̀ ti hu, ǹjẹ́ arákùnrin gbọ́dọ̀, ṣùgbọ́n wọ́n dára jùlọ, nítorí àwọn tí ó ṣe àǹfààní nípa iṣẹ́ rere wọn jẹ́ onígbàgbọ́ àti olùfẹ́, kọ́ ẹ̀kọ́ àti tẹ̀síwájú àwọn nǹkan wọ̀nyí. Àwọn iṣẹ́ Kristiani gbọ́dọ̀ sámọ́ra ẹ̀dá Ọlọ́run kí ó lè fún orúkọ Ọlọ́run, kò ní fún òfin yìí kan sí àwọn ìbátan pẹ̀lú àwọn agbanisíṣẹ́ àti àwọn mìíràn ní àṣẹ, ẹ̀kọ́ tí kò ní sí iyèméjì síwájú sí àìṣòdodo. Ẹnikẹ́ni tí ó ń kọ́ nǹkan tí ó yàtọ̀ sí ohun tí Paulu sọ̀rọ̀ ní àwọn ènìyàn tí kò ní ìbámu pẹ̀lú òtítọ́. Ìwà bí ìwà, bí ìwà bí ìwà, bí ìwà bí ìwà, bí ìwà bí ìwà bí ìwà bí ìwà, di Ọlọ́run. Díẹ̀ nínú àwọn ènìyàn lè tako ẹ̀kọ́ wa, ṣùgbọ́n àwọn wọ̀nyí ní àwọn ẹ̀kọ́ tí ó wuyì ti Olúwa Olúwa, Olúwa, àwọn ẹ̀kọ́ wọ̀nyí fún ìgbésí ayé Ọlọ́run. Ní Tímóteo padà, Pọ́lẹ́tẹ́lá, àti lọ padà, àwọn ẹ̀kọ́ láti dún fún àwọn ẹlẹ́ṣẹ̀, nítorí pé ènìyàn bá lọ àwọn apànìyàn, àwọn ọkùnrin tí ó ń lọ fún ara wọn, ìlọ́po, àwọn ìmòyí, àwọn òpùrọ́, àti ohunkóhun mìíràn jẹ lòdì sí ẹ̀kọ́ ti ológo, ní ìbámu pẹ̀lú ìyìnrere ológo ti Ọlọ́run ìbùkún tí ó ní ìgbẹ́kẹ̀lé. Àwọn olùkọ́ ẹ̀kẹ́ wọ̀nyí yóò mọ àárín rẹ̀, ìkà rẹ̀ ti àwọn ẹlẹgbẹ́ rẹ̀, ìdàpọ̀ pẹ̀lú àwọn ìparun ìparun, ìtumọ̀ ìtumọ̀ ti ara ẹni lórí àwọn mìíràn, kì í ṣe ìmánà sì ń kúrò nínú Ọlọ́run. Ìyọrísí ni ègbè kan tàbí apá kan pàápàá sí ayé tí ó kọ olùkọ́ tí ó ra. Rómù kò rò pé ó tọ́ láti ní ìdádúró yẹ Ọlọ́run. Wò ó yẹ kí ó jẹ́ kí Ọlọ́run lórí ìlara. Wọ́n ti fi ara wọn jẹ, wọ́n ti fi ara wọn jẹ, wọ́n ti fi ara wọn jẹ, wọ́n ti fi ara wọn jẹ, wọ́n ti fi ara wọn kan wọ̀nyí nìkan. Ṣùgbọ́n ó tún fọwọ́ sí wọn. Wọ́n ti fi ara wọn jẹ kan, wọ́n ti fọwọ́ sí wọn. Ìrere jẹ́ nípa ìgbàlà lákòókò, bó tilẹ̀ jẹ́ pé ó dún ẹ̀kọ́ jẹ nípa bí ó ṣe lè gbé ní rírì níwájú Ọlọ́run. Ti fi àwọn tí ó ń kọ́ni pé àwọn èrò wọn àti àwọn ìtumọ̀ wọn gbọdọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n wá ìdàpọ̀ ń gbé àwọn àwọn àríyànjiyàn tí ó jásí pínpín, tí ń fa ìbálòpọ̀, àwọn tí ń ṣe ìbálòpọ̀, àwọn ìmújẹ, àwọn òpùyẹ, àti àwọn olùkọ́jẹ́, àwọn iṣẹ́ tí ń kọjú sí ẹ̀kọ́ wọn, tí ń fa àwọn olùkọ́ èké pẹ̀lú àwọn olùṣọ́-àgùntàn, àwọn àgbà, àwọn Caveniels ní àwọn tí ó ń kọ àwọn nǹkan tí Mose ní ẹ̀mánàtì láti ọ̀dọ̀ Ọlọ́run, tí ń ìbínú Ọlọ́run wá lórí àwọn tí ó kùn ìlara, àrékérekè àti ìmàlẹ́yìn, ìyàtọ̀ nínú ìyìnrere àti ẹ̀kọ́, àwọn ẹ̀kọ́ ti Kristi àti àwọn apọ́sítélì rẹ̀ kì í ṣe ìyìnrere àti aláyé tí ó ní àtìlẹ́yìn ti ìyìnrere, àti bí àwọn tí ó wà nínú Kristi ní láti gbé e dàgbà, ó sì dàgbà sínú ẹ̀dá Ọlọ́run ti rẹ àwòrán. Àwọn ẹ̀kọ́ wọn kì í ṣe àwọn nǹkan tí ó ṣẹlẹ̀, èyí tí ó jẹ́ òtítọ́, ṣùgbọ́n látìlẹ́yìn àwọn láàyè tí ó lè jíròrò àti túmọ̀ pẹ̀lú àwọn ìpinnu àti àwọn ìfàtíléyàtọ̀ nípasẹ̀ iléyàtọ̀ nípasẹ̀ ìmọ̀ ènìyàn àti ọgbọ́n. Àwọn ìtumọ̀ ti ara ẹnìkọ̀ọ̀kan jẹ́ ìkọ̀kọ̀ àti ìmọ̀ràn àti ìpèkìsí. Àwọn ẹlẹ́rìndì lọ wá lẹ́yìn ọkọ̀ kọ̀ọ̀kan. Jeriah, lẹ́yìn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan, sọ pé iná náà jẹ́ ọkọ̀ ọ̀dọ́, nítorí náà bọ́ràn àwọn ìjábọ̀ náà iná. Ẹlẹ́rìí bí ní ẹ̀yìn ọkọ̀ bú, wípé ìmọ́lẹ̀ ti jẹ́ ọkọ̀ grẹ̀, nítorí náà ọkọ̀ ń kan tí ó sáré ní iná òpópónà. Kíni àwọn òdodo àti àwọn inferences, àwọn ọmọ, àwọn ọkọ̀ méjì wa, ìjàmbá wa, àwọn ẹlẹ́rìí méjì lọ wa, ìmọ́lẹ̀ ìjábọ̀ wa, àwọn ìtàn àti àwọn ẹni. Ìlérí jẹ́ pé ìfẹ́ kí ó jẹ́ aláwọ̀ ewé fún ka ìkélé kan àti ìfẹ́ iná ti ìjà títí wà ní pupa fún kùgbì. Ẹlẹ́rìí gbogbo pé iná láti jẹ́ aláwọ̀ ewé fún ka ìkélé ìgbà àti ìfúrárédì iná iná gbòdì tí pupa jẹ́ pupa fún kin nípa ìparí ìgbà wọn àti im. Jílẹ̀ wọn ní tún àtìlẹ́yìn náà béèrè pé kò sí ìparí mìíràn. Ìtún wọn àti Jílẹ̀ wọn di ìdádọ́mù pàtàkì wọn ìparí kò sí àríyànjiyàn nípa àwọn àlàyé àti àwọn ìfàsẹ́sì àwọn kan. Jẹ́ àṣìṣe àti ìkejì jẹ́ bẹ́ẹ̀ náà kò ṣiṣẹ́ jẹ́, ṣàkíyèsí àti rò pé ìfihàn àti èríkà wọn àti ẹ̀gbàrẹ̀. Rọ́mù, òdodo mare reasonsis ti kú nígbà gbogbo ṣùgbọ́n, ọ̀tìlẹ́jẹ̀ pẹ̀ wọ́n, òdodo olódùmarè reasonsis ti kú nígbà gbogbo ṣùgbọ́n, ó tún fún sí àwọn tí ń ṣe wọn. Lọ́rùn kan àti yóò ṣe ìdájọ́, òdodo láìbìkítà àwọn ìmọ̀ràn ènìyàn, ènìyàn kò lè pinnu tí ó wà nínú ìdàpọ̀ pẹ̀lú. Lọ́rùn àti àwọn rẹ̀ tí ó dá lórí èrò ti ara rẹ̀ àti ìtún, ìtún rẹ̀, ènìyàn lè ṣe ìdájọ́ àwọn iṣẹ́ mìíràn ṣùgbọ́n. Lọ́rùn pinnu àwọn tí ó wà ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀ tàbí olùṣe àṣẹ láti kúrò ní ìpèníjà nítorí ìgbà tí ìrẹ́jọ́ ti tìyẹn ní Kristi fúnni ní ìrọ̀ àṣà àti láti di kolúwa. Aonek àwọn apọ́sẹ́lì jẹ́ àwọn òtí tí ó ní àtìlẹ́yìn ìyàt láàrin àwọn méjì yóò jẹ́ aláyé ní àwọn ayé márùn-ún àtẹ̀lé. Ìfiránṣẹ́ ìrẹ́jẹ́ kéde ti ìre tí ó gbà tàbí kọ̀. Nítorí náà, ìgbàgbọ́ nínú òtítọ́ kan, Kristi ní Olúwa, àti ìgbọràn sí rẹ̀ nínú ìrònúpìwàdà àti sí òfin ti dá àwọn ẹ̀kọ́ tí àwọn apọ́sẹ̀lì gbàyẹ̀wò ń gbà fún ìjíròrò àti ìjíròrò ìjíròrò fún ìwúrí ìmọ̀ jinlẹ̀ fún ìwúrí ìmọ̀ àti wíwá ti ọkàn tí ó pọ̀ sí àwọn tí ó wà nínú Kristi ṣùgbọ́n ní ọ̀nà bẹ́ẹ̀ pé ènìyàn kọ̀ọ̀kan dàgbà gẹ́gẹ́ bí ìṣọ̀kan tirẹ̀ àwọn ìyàtọ̀ sì darí àwọn àkókò ní àwọn àkókò ìgara lórí ìdàpọ̀ ṣùgbọ́n ó jẹ́ àṣìṣe tragiki láti gbà pé ìṣọ̀kan ti ẹ̀kọ́ ẹ̀kọ́ ní ìpìlẹ̀ ìdàpọ̀ àwọn ìwé mímọ́ ti májẹ̀mú tuntun kò lè jẹ́ ìpìlẹ̀ ti ìṣọ̀kan àwọn ẹnu wọn pé Kristi jẹ́ ẹ̀hàn ìròyìn tí ó dára rere jẹ́ ìpìlẹ̀ ìṣọ̀kan tí àmúlà béèrè ti Kristi ẹbọ Jésù ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ òtítọ́ dídára kan tí pẹ́lẹ́tò èyí ò kẹ́kọ̀ọ́ ìfaradà ìfaradà ìfara gbọ́dọ̀ wà ìfaradà àánú àti ìsìpàṣẹ́nsẹ́rò rìn àti ìsìpàṣẹ́nsẹ́rò nínú ẹ̀kọ́ ẹ̀kọ́ àti pẹ̀lú ìrere bí ọ̀nà láti gba ìgbàlà àwọn apọ́stẹ́lì tí ó ní àtìlẹ́yìn ẹ̀kọ́ ní ọ̀nà tí ọ̀nà sí ìgbé Ọlọ́run bí wọ́n kéde ìrere fún gbogbo àgbáyé àwọn Kristẹni ní láti máa dá ìrere hàn Fọrẹ́nsì kò nílò ọ̀kan láti fúnni ní òtítọ́ èyíkéyìí ìkọ̀kọ̀ tàbí àwọn ìmọ̀ràn tí ara ẹni yé kí ó ṣe àfihàn gbangba fún ìjíròrò ṣùgbọ́n kò ṣe ìdánwò kan ti ìdàpọ̀ ìsọ̀tọ̀ jẹ́ àṣeyọrí nìkan kan lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ ti Jésù kú rẹ̀. Christ Christiani lè yàtọ̀ nípa àwọn púpọ̀ àti tún jẹ́ ọ̀kan. Nígbà tí ọ̀kan nínú Kristi, àwọn kan ní Kristi tí ó dáwọ́ láti gbẹ́kẹ̀lé inú rẹ̀, òun kò sì ní ìdàpọ̀ pẹ̀lú Kristi. Béèrè èrò ti ara ẹni jẹ́ ìdánwò tí àpapọ̀ ń fa àpọ̀jù àti pínpín. Ní sísọ àwọn Christian rẹ̀, díẹ̀ nínú àwọn Kristẹni, bóyá àìbìkítà tàbí àìbìkítà, àwọn láti ṣe síyèméjì nípa òtítọ́ àti ìdáṣẹ tí wọ́n pẹ̀lú ẹni tí wọ́n ṣe ìyàtọ̀. Àwọn láyè bí ìgbàgbọ́ mi wá tààrà láti inú Bíbélì tàbí Bíbélì sọ dárúkọ ọ̀rọ̀ mìíràn kì í ṣe, àti pé ó tọ́ka ìwà tí ó wọ́n rọ̀ wọ́n bí Bíbélì. Àwọn aláyè wọ̀nyí jáde kúrò ní ìfarahàn pé arákùnrin wọn jẹ́ aláìmọ́, kì í ṣe ìránṣẹ́ tàbí orúkọ èké. Ọ̀jẹ̀ dìde sí ibi tí èyíkéyìí kí ó jẹ́ kó ṣe àfihàn ìfẹ́ Ọlọ́run. Gbogbo nínú Kristi jẹ́ àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn àlùfáà rẹ̀ láti sin Ọlọ́run. Kò sí ẹnìkan tí ó ṣe pàtàkì ju òmíràn lọ nítorí ọpọlọ, ìmọ̀ agbára tàbí agbára ẹ̀sàn. Ìfẹ́ àwọn arákùnrin gbọ́dọ̀ borí àwọn ìbéèrè àgbélébù ti Kristi, èyí tí ó jẹ́ òtítọ́, ṣùgbọ́n látìlẹ́yìn àwọn aláyè tí ó lè jíròrò àti túmọ̀ pẹ̀lú àwọn ìpinnu àti àwọn ìnáwó. Ìṣẹ̀síwájú ti àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní ikú ikú ayérayé tí ìkéde ọmọ ìlú àgbẹ̀fà. Amáfà tàbí pẹpẹ kì í ṣe kọ́kọ́ ọ̀rọ̀ tí ìpèníjà tí fi ìpèníjà. Mo fi sí ó ní pàtàkì bí ẹni àkọ́kọ́ ohun tí mo tún gbà pé Kristi kú fún àwọn ẹ̀ṣẹ̀ wa nínú ní ìbámu pẹ̀lú àwọn ìwé mímọ́ pé ó ti sìn pé ó ti jíǹde ní ọjọ́ kẹta ní ní ìbámu pẹ̀lú àwọn ìwé mímọ́ Kọ́ríńtì lórí ọjọ́ Pentecost àwọn tí ó gba ọ̀rọ̀ rẹ̀ ti baptisi ní ọjọ́ yẹn àti pé a gbàgbọ́ fún gbogbo àwọn apọ́stẹ́lì gbogbo àwọn tí ó gbàgbọ́ fún àwọn apọ́stẹ́lì iṣẹ́ lórí ọjọ́ Pentecost Kristi nípasẹ̀ Ọlọ́run ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wọn di mímọ́ nítorí Nítorí náà, wọ́n darapọ̀ mọ́ Kristi, àti tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ àwọn, àwọn apọ́stẹ́lì ṣáájú ìkẹyìn, àti kọ́ ẹ̀kọ́ àwọn apọ́stẹ́lì, ẹ̀kọ́ kò ṣàfikún kóhun sí àwọn òdodo ti ìrírí náà, ikú àti àjíǹde Kristi. Àwọn ẹ̀kọ́ tí wọ́n ní àtìlẹ́yìn wa ní àpapọ̀ àti àwọn òfin pàtàkì. Nítorí náà, àwọn ẹ̀kọ́ ti àwọn apọ́stẹ́lì kò Christian tí ó kọ́ni bí ó ṣe lè gbé fún Kristi, dàgbà, ó sì dàgbà sínú àwọn Ọlọ́run fún àpẹẹrẹ ìfẹ́, àánú aláìsàn nínú rẹ̀ ní òtítọ́, ọkàn àti àwọn mìíràn. Ọlájà nínú ara ti ara rẹ̀ nípasẹ̀ ikú, láti mú ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kúrò níwájú rẹ̀, tí ó bá jẹ́ pé kí ẹ má bá tẹ̀síwájú ní ìgbàgbọ́, tí ó tẹrí àti ẹni tí ó dúró kúrò nínú ìrètí ire. Tí a bá sọ pé a ní ìdàpọ̀ pẹ̀lú rẹ̀ lákòókò tí a fi rìn nínú òkùnkùn, a jẹ̀bi ara wa, a sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa, bí ó bàjẹ́ lọ́tọ̀ àwọn ẹ̀ṣẹ̀ wa àti láti dí wa kúrò nínú àìṣòdodo. Bí àwa bá sọ pé àwa kò ti dẹ́ṣẹ̀, àwa jẹ́ kí ó jẹ́ èké àti pé ọ̀rọ̀ rẹ̀ kò sí nínú wa. Jọ̀hánù, Jọ̀hán Jọ̀hán, Jésù ṣàlàyé nínú Mátẹ̀ò, èyí ni ọmọ-ẹ̀yìn kan kì í ṣe láti ṣe ìdájọ́ arákùnrin rẹ̀. Nítorí náà, tí ènìyàn bá kó sí ìdàpọ̀ sí òmíràn, nítorí àwọn ìyàtọ̀ ní ìtumọ̀ tí òfin tí kì í ṣe pàtó, ó ti rìn nínú iná, tí kì bá ṣe bẹ́ẹ̀, báwo ni ẹ̀jẹ̀ Kristi ṣe lè tẹ̀síwájú láti wé rẹ̀? Nítorí aposteli John tí a dúró ní Johanu, ṣùgbọ́n bí a bá rìn ní ìmọ́lẹ̀, a ní ìdàpọ̀ pẹ̀lú wa nìkan, àti ẹ̀jẹ̀ Jesu nìkan ṣe mú wa kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀. Kristi nìkan mú ìṣọ̀kan. Ìyìnrere náà kò sí ọkàn wá sí ọ̀dọ̀ Baba àyàfi nípasẹ̀ Jesu Kristi. Ọkàn jẹ́ àìní pẹ̀lú Kristi nínú ikú rẹ̀. Nítorí náà ìṣọ̀kan wà nínú Kristi. Ènìyàn náà kò sí ọkàn wá sí ọ̀dọ̀ Baba ayé ní láti a ó láàrin ènìyàn láìsí ẹ̀ṣẹ̀. Jẹ́ kí ìrúdọwọ́ láti yọ ẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ ènìyàn. Dárí fún àwọn ohun alójú yọ ẹ̀ṣẹ̀ nípasẹ̀ ìgbẹ́kẹ̀lé àti ìgbóhùnsẹ́ nígbà tí ènìyàn bá kú sí ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run ní ara tàbí àṣẹ Ọlọ́run ní àgbélébù àti àṣẹ Ọlọ́run ní òmìnira ní ìwúrí àti ṣíṣe iṣẹ́ rere. Àwọn ìpèrè àwọn Kristẹni àkókò wa ní ìdàpọ̀ nítorí a wọ́n jẹ́ gbogbo àwọn Júbù gbogbo wọn láti orílẹ̀-èdè kannákan. Wọ́n ní Kristi àti ohun gbogbo níwòpọ̀ àwọn nínú Kristi àwọn àti láìsí rubbish tí wọ́n bá wa ní Jerusalem gbé. Àdúróṣinṣin sí òfin Mósè kọ òdodo. Ǹjẹ́ ènìyàn náà lòtítọ́ sí Kristi àti àwọn ẹ̀kọ́ rẹ̀? Àwọn Kírísítánì ní ìgbẹ́kẹ̀lé pẹ̀lú Kristi a. Nígbà tí wọ́n gbà pé Jésù ni Kristi, ọmọ Ọlọ́run bí, nígbà tí wọ́n bá dẹ́kun gbígbé láyé ìgbésí ayé ọlọ́tìkọ nínú ikú rẹ̀ tẹ́lẹ̀ ìsìn wọn, nípa ìmọ̀kẹ́ṣan, ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run àti àwọn tí ó wà nínú Kristi, nílò òtítọ́ ní sí Kristi àti àwọn ẹ̀kọ́ rẹ̀ ti àkọ́kọ́ nífẹ̀ẹ́ Ọlọ́run àti pé kò fẹ́ràn gbogbo àwọn mìíràn nínú Kristi. Má dà pẹ̀lú Kristi, Àpọ́sítélì Pọ́ọ̀lù sọ pé gbogbo ènìyàn jìyà láti ìṣòro ẹ̀ṣẹ̀ tí ó wà nínú òfin, nítorí tí ó dá mi dúró gẹ́gẹ́ bí ìgbàgbọ́. Rómù Rómù, Rómù, ó dojúkọ irú ẹ̀ṣẹ̀ tí, tí kò bá sọ wa mọ́, láti ọ̀dọ̀ Olúwa wa àti Olùgbàlà yà sọ́tọ̀. James sọ ìṣòro wa, tí má jẹ́ kí ó sọ nípa ìdánwò, ṣùgbọ́n ó jẹ́ ìtọ́sọ́nà pé wọn kò ní ìdánwò pẹ̀lú Ọlọ́run. Jakọbu, lẹ́yìn náà kọ̀wé pé, òpin àwọn nǹkan wọ̀nyẹn, èso tí ó ní òrìṣì ìsọdọmọ àti àwọn tirẹ̀, òpin ìyẹnìpẹ̀kun. Nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyẹnìpẹ̀kun nínú Kristi, Jesu Olúwa wa. Ìlànà ìṣirò gbọdọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìdánimọ̀ ti ipò ènìyàn ti ìṣọ̀tẹ̀ àti pẹ̀lú ìfẹ́ láti dáríjì àti lájà sí Ọlọ́run. Ṣùgbọ́n ìfẹ́ nìkan kò òótọ́, ìpadà kan gbọ́dọ̀ wà nínú ìwà, ọkàn, ọkàn, àti inú inú. Wọ́n gbọ́dọ̀ ṣe ìbáṣọ̀rọ̀ ìfẹ́ wọn láti dáríjì àti padà sí ọkàn rẹ̀. Sí ẹni tí wọ́n wá ìlàjà Ọlọ́run àti ènìyàn. Parapọ̀ tí ọmọ Afragali ní Lúkù hàn láti ṣàlàyé ìlànà yìí. Ọlọ́run nígbà gbogbo sí sí ìrònúpìwàdà àti ìlàjì wọn. Àwọn ọmọ Ọlọ́run nípasẹ̀ àwọn ọjọ́ rí ti ní ìṣòro ẹ̀ṣẹ̀ náà. Àwọn ọmọ Ísírẹ́lì ènìyàn jẹyàn láti mú Kristi, Mẹ́sáyà náà wá sínú ayé ni ó sọ̀tẹ̀ sí báyìí ní ìdààmú panṣágà nígbà tí ó ń ṣe ìjọsìn fún òrìṣà àwọn orílẹ̀-èdè nítòsí wọn nítorí Nítorí náà Bírékì, ìbátan májẹ̀mú wọn pẹ̀lú rẹ̀. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí wọ́n ronúpìwàdà ti àwọn ẹ̀ṣẹ̀ wọn nípasẹ̀ sísọ lulẹ̀ àwọn òrìṣà àti tí ó padà sí Olúwa pẹ̀lú ọkàn tí ó wú àti pé Ọlọ́run dáríjì. Dafidi, ọkùnrin lẹ́yìn ọkàn ti Ọlọ́run, jẹ́ àpẹẹrẹ ẹnìkan tí ó dẹ́ṣẹ̀ ẹ̀sí Ọlọ́run àti panṣágà àti lẹ́yìn náà ìpànìyàn ní ìgbìyànjú láti bọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Nígbà tí àwọn nábì Natani dojúkọ Dafidi, ìhùwàsí tí ó yípadà ọ̀rọ̀ mo ti ṣe sí Olúwa, ó sì padà, ó ronúpìwàdà, Ọlọ́run dáríjì. Demas jẹ́ ẹlẹgbẹ́ ti Paulu ní ọ̀kan nínú àwọn ìrìnàjò ìhìnrere ti rán àwọn ìrìnàjò rẹ̀ sí Olúwa ìjọ Colossian. Colossas lẹ́yìn lẹ́yìn lébi Paul wíwé Devila ní ìfẹ́ pẹ̀lú àgbáyé yìí lọ́wọ́lọ́wọ́ ti wo Fọsákin, Kọ́mi, Tímótò, Simoni, Sororiṣo ti Samaria gbìyànjú láti ra ìgbọ́n Ọlọ́run. Pétérù fi agbára mú ipò ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣàlàyé fún ní sísọ, jẹ́ kí ó parun nítorí tí ó rò pé ó lè gba ìgbọ́n Ọlọ́run fún Olúwa tí ó bá tí ó bá gbàdúrà nítorí tí mo rí pé ó wà ní ibi ní odò àti ní àsopọ̀ àìṣedédé. Simoni sì sì dáhùn pé gbàdúrà fún Olúwa pé kí Olúwa kí ohun tí ó ti sọ lè wá sí mi. Iṣẹ́ ó yẹ kí ó hàn gbangba pé ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ti inú àti pé ó lè jẹ́ iṣẹ́ ti ara bí àgbèrè tàbí ìṣòro ìhùwàsí tí ń fẹ́ bí ọ̀wọ̀ tàbí ìdánimọ̀. Nínú Kọ́ríńtì ọmọ, Paulu fiyèsí pé Kristi ti fi sí Satani. Ẹni tí ó ronúpìwàdà kò rò pé ó gba nípasẹ̀ àwọn Kristẹni Kọ́ríńtì ìjìyà tí ó wáyé lórí rẹ̀ nípasẹ̀ púpọ̀ títọ́ fún. Nísinsìnyí, ó yẹ kí ó dáríjì àti rí rẹ̀ nínú. Nítorí náà, kì yóò ní agbára nípasẹ̀ ìbànújẹ́ púpọ̀. Mo bẹ̀ ọ́, nítorí náà, láti ṣe àfihàn ìfẹ́ rẹ̀ fún un. kì í ṣe ìpadà tí òòrùn. Ó ṣe àgbéjáde iṣẹ́ kan, ti ìdojúkọ kan lórí ìgbésí ayé láti inú ìdùnnú ti ara ẹni sí ìbátan tí èmi pẹ̀lú Ọlọ́run. Paulu ṣàlàyé ìwà bí ìwà ìwà ìrònúpìwàdà tí ó yọrísí sí ìgbàlà àti kí o fi bánugun. Ṣùgbọ́n ìbànújẹ́ ayé mú ikú. Díẹ̀ nínú àwọn lè ti gbà bí díẹ̀ nínú àwọn ṣe lónìí pé ní kété tí wọ́n ti fi pam, wọn yóò gbàlà nígbà gbogbo. Ṣùgbọ́n nígbàlà òun kò ní ìṣedúró fún Jones fún pé ń ronúpìwàdà kí òun padà sí Ọlọ́run tàbí pé òun yóò gbé òdodo òun kúrò. Orísun orísun iná àti ìgbésí ayé. Nígbà tí ipò ìsítẹ́tì lọ́kùnrin bá ń yípadà kúrò nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀, wọ́n sì ná tí ó wù ú ikú àti fún ahun tí ó wà nínú Kristi. Lókùnrin parí, Íjí ti agbègbè kò ní láti ṣàkíyèsí rẹ̀. Bí Kristiani kíláàsì kejì ti ń bá kúrò láti ṣiṣẹ́ pẹ̀lú ìránṣẹ́, ó ní láti ṣáájú pẹ̀lú Kristiani Kristiani ṣe ìrànkú àti gbà níyànjú láti gbé ní òtítì lókùnrin. Ó ti padà àti tí ó dáríjì nípasẹ̀ lókùnrin àti lókùnrin rẹ̀ ti pé ó nílò àwọn iṣẹ́ tí ó nílò nípasẹ̀ ara. Àwọn olùdarí àti àwọn arákùnrin kò gbọdọ̀ ṣàkíyèsí pé ó kéré sí rẹ̀ tàbí kéré pàtàkì bí ó ti ṣe ronúpìwàdà ó sì padà ní díẹ̀ nínú ìgbésí ayé Kristiani tàbí ní ìkè ní òtí gbogbo ilé jísìn ṣe ìran fún ìpadà, ronúpìwàdà, àti arákùnrin tí ó lájà ní ìjúbà. Àwọn ìbéèrè àgbélébù ti Kristi, ìdára kan. Àwọn kan apọ́sítélì kì í ṣe àwọn kan tí ó ṣẹlẹ̀, èyí tí ó jẹ́ ọtí, ṣùgbọ́n látìlẹ́yìn àwọn aláyé tí ó lè jíròrò àti tún pẹ̀lú àwọn ìpinnu àti àwọn ìwà tí ẹ̀fẹ̀fẹ̀ ní ikú àyíráyé tí èrò tí àwọn olùdarí ilé ìjọsìn jẹ́ àwọn pastors, àwọn oníwàásù, àwọn àgbà, àlùfáà tàbí pópẹ́ kì í ṣe kọ̀kọ́ tí ìpèníjà ti fi ìrere Kristi ní ikú Jésù, ìsìnkú àti àjíǹde, ọtí kan tí ó lè jẹ́ bóyá ti gbà tàbí kí lákòókò tí àwọn ẹ̀ka Àwọn aposteli jẹ́ ohun ìtàn aposteli tí ó lè ṣe àti ìjíròrò.